إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسأل أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أكبر من الله الله عزيز يوتوا سيدنا أخلقيا سبحانه Onídìí ọjọ́ kejìlá رمضان ní ọdún two thousand and eighteen ti ṣe one thousand one hundred and nine lẹ́yìn ìjọ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam fọlọ́n kò ṣe ìlú ní ìrọ̀rùn fún wa láti tóbi ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ó jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lálàáfíà fún ìgbà. níta bá wọn náà ní gbólóhùn ọ̀rọ̀ àdìjọ́lá tó sọ fún wa nínú ṣúwọ́n tó bá ti ká ìpè máa nìyá omi di ọlọ́ọ̀bà àdìgbọ́lá olùlọ́wọ́ tó ṣe dé máa nìyá di ó ní àṣeyí òru alágbára lórí ọjọ́ ẹ̀san kọ́lọ́dé kí ọjọ́ náà kọjá ọjọ́ dáadáa gbogbo wa lánàá amẹ́lẹ́bá ìyàtọ̀ mẹ́wàá ti ń láàrin ara ìpè ìdàgbàsókè yóò ti ṣẹlẹ̀ sí ara wọn yóò ti kápá àwọn kẹta láti máa ṣe tí o sì kápá àwọn ẹ̀mí ilé ayé ṣùgbọ́n ọmọ ẹ̀mí ìdí ẹ̀rọ ọmọ ẹ̀mí ni ọmọ ẹ̀dẹ́ pẹ̀lú ara rẹ̀ àti ẹ̀mí rẹ̀ nínú ẹ̀ náà ni pé òpin àwọn oníṣẹ̀lẹ̀ sí ẹ̀mí àkàràmọ́ láéláé láìkí àwọn àti dé tó ti jẹ́ pé òpin ayé ilẹ̀ àwọn àgbèrè kú nílé ayé nígbà tí wọ́n bá ju ẹ̀mí kò lára tára ṣubú lulẹ̀ torí pé ẹ̀ bá wọn tó yọ ọmọ ìjẹra lẹ́nu ọdún sí ẹ̀mí tí kò lọ ara nìyẹn irú ìyá òní ṣẹlẹ̀ tó ní àdìyá náà ara tán kò ní rẹ̀ níbi pé kẹ́mi wá fún ìyókù mẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ìyá tí àwọn èrò lọ́mọ jẹ́ tọ́lọ́pàá sọ pé kúlá máa nàbí láti jòló gbogbo ń bá dálé àwọn òjòló dáńgá irọ́ ha lé ẹ̀dùn òkòlè àdáàbà. gbogbo pẹ̀lú tí àwọn ọmọ bá ti sè tó ti dé náà tí iná ti ní ìlànà lára rẹ̀ ọlọ́ọ̀bà àdìgbò ọlọ́ọ̀kùnrin pé kí wọ́n kọ́ lọ́kọ́ yóò tó pàṣẹ kí àwọn yóò tún dìde lára wọn tí ó yàtọ̀ tẹ́lẹ̀ kí wọ́n lè bá àárẹ̀ ẹ̀ka ìlú iná yẹn tó jẹ́ pé ní ayé ìtìlẹ́wà lè dúró yàn awọ rẹ̀ pọ̀ dẹ́mu kó tó tó lè bọ́ọ̀kù padà yọ gba oríṣiríṣi ìtọ́jú. níbẹ̀ náà ni apá kan ojú yóò fòfò bá náà ní ojú àwọn mímí òdodo bọ́wá tẹ̀ lulẹ̀ ayé funfun ní òdodo ayé ìyá náà. àwọn ojú kan ó sì dúdú rẹ kí onáà ní ojú àwọn káàbì bọ́wá tẹ̀ fún ilé ayé lulẹ̀ òdodo ìyá náà nínú ẹ̀dá ni pé ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò fún ojú wa ìlágbára láti lè rí ọlọ́ọ̀bà àdìgbọ́lá ṣùgbọ́n mú òmìnir nìkan ní òbí gẹ́gẹ́ bí ọ̀la ìyàwó àtàlí ọlọ́run ní jẹ́ káàbì lórí òtún àjọyọ̀ ìyá wọn. bẹ́ẹ̀ náà sì ni yóò ti rọrùn fún ara yìí láti máa gbọ́ àwọn màláíkà ẹ̀tọ́ wà túná yóò máa gbọ́ àwọn màláíkà ẹ̀tọ́ wà náà pé táwọn akẹ́rì táwọn oṣù máa fèsì tí ọ̀nà gbọ́ bẹ́ẹ̀ náà sì ni àwọn ará yìí kálukú oríkè ara kọ̀ọ̀kan lọ́dọ̀ wọn ti fún ní àṣẹ kó lè máa ṣẹ̀rí níbi ọ̀gá ìdíyà ọdún dé èèyàn ti ṣe ilé ayé ọlọ́pọ̀ sàlùwọ̀ tí ó ti ọmọ àṣeyẹ lé lọ́gà ìwọ ojú ṣe wá di ẹni máa sọ̀rọ̀ ojú á tún sọ̀rọ̀ ìwọ etí lọ́mọ tó ń sọ̀rọ̀ yìí kí wọ́n máa gbé gbogbo sọkúsọ tó ní gbogbo rẹ̀ gbogbo ọba ti ṣe ìmọ̀lẹ́ ọmọ sọ pé àǹtàbàlà ńlá olùlẹ̀dì àǹtàbà olùlàjẹ́ ọlọ́run tó fún àwọn ọlọ́run sọ téèyàn ó fi dira wọn àtẹnu téèyàn ọba kọ̀ọ̀rọ̀ akọ́rọ̀ jáde mẹ́ oní àdúgbò àwọn náà lọ́rọ̀ sọ lọ́jọ́ tòní kọ́lọ́ bọ́ sàánú wa o bẹ́ẹ̀ náà sì ní ìdẹ́kùn téèyàn ọmọ kejì iná tí wọn náà ara tí wọn náà lè gbó láéláé wọn ó sì máa jẹ ìyá oríṣiríṣi ṣùgbọ́n àwọn ọmọ máa bàjẹ́ ọlọ́run máa gbé wọn gbé mi tì àwọn èrò náà wọn ti kápá láti máa jẹ àwọn oúnjẹ kan tí wọn lè jẹ wẹlé ayé ní bá lọ ìdí ẹ̀kún lọ́nà ọba ni wọ́n máa fún ọ tí ó gbogbo ogun wọn bẹ́ẹ̀ náà sì ni omi gbóná tí ọ̀gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀wọ̀ láyé inú wọn máa dà mú lérí igi ẹ̀gún yẹn tí ò ní rọrùn rárá ṣùgbọ́n òní ọ̀kẹ́ òní mímì èrò àdìjẹ́ ní ọmọ ẹ̀dẹ́ tọ́jà ṣùgbọ́n kò sí pàǹ tọ̀ mọ́ kò sí pàǹ jáde mọ́ kò sí pàǹ fún mọ́ ẹ̀wọ̀ tí tóbi ọ̀rọ̀ àdẹ́gbẹ́ kẹ́míkà kan kú ṣíṣe ara yìí yọ ọ́ yàtọ̀ sí tíjọ́ ìdàgbìyàmọ̀ yọ ọ́ yàtọ̀ sí tilé ayé ilé ẹ̀dẹ́ òmìnira ṣe gbogbo àwọn ọmọ yìí tí a ti kà ètò ajẹ́ ẹ̀kẹwà rẹ̀ tá a dúró lórí ẹ̀ lánàá ó dàbí ìsọ̀rọ̀ láàrin aláàlúgbẹ́ náà àti ara náà àti àwọn àsáàmùlẹ̀ àrà àwọn tó lè mú wọn wà láàrin wọn tó wọn sí iná àti àjẹ́ náà tí kálukú ó sì máa bá wọn sọ̀rọ̀ láì sí kó súnmọ́ láì sí pé ọ̀nà ọ̀nà ọdún tí ó sì máa gbọ́ tí ó sì máa dá tí túmọ̀ sí pé ìṣesí ara ilé yìí àti tí ọmọ ṣe ó ti yàtọ̀ sí tilé ayé ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ mi náà ni ọmọ ẹ̀dẹ́ mi ọmọ jẹ́. ayàtọ̀ wa tó lé lórí òun náà ni ayàtọ̀ wa tó sọ́rọ́ tó làá ayà forty four àti forty five. ọlọ́ọ̀bà ni pé aláṣọ ibi wà náà dá ashabul jannati ashaban nar àǹfààní wàjáde náà. فهل وجدتم ما وعدكم ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة àwọn èrò sí èèyàn àwọn màláíkà ni wọ́n sọ yìí alẹ́bí iná yẹn sojú náà ń sẹ́rí ìlà àwọn alákòóso tí wọ́n wọnú náà kìyàmá alẹ́bí iná yẹn sojú náà ń sẹ́rí ya wọ́n ò sí tọ́lọ́ wọ́n tó ń kọ́ díyà láti tọ́lọ́ làbí sọ láti fi sí ọba fẹ́ràn rẹ̀ tó bá di o mọ́jọ mú ọkọ̀ lọ́wọ́ nígbà bá wá sí ọkọ̀ sọ̀rọ̀ àbá gbígbà èyí ti bá wọn sábò bá bẹ́ẹ̀ mọ́ sẹ́ kódà wọ́n sọ̀rọ̀ àyàn lọ bẹ́ẹ̀ kí àsìkò sì wà lẹ̀ tó o lè kí kọ́ jẹ́sẹ́ kọ́ jẹ́sẹ̀ lórí rẹ̀ kọ́ mọ́sẹ̀ lórí rẹ̀ kó tó wá sí lọ́nà láti òwe tì lọ. kọ́ máa mọ́ sí alẹ́ ní ìnáyà sọ̀tún náà ń sẹ́ ìrìn ńlá àwọn tó ti pé àwọn ìfẹ́ sí tọ́lọ́ wọn kọ̀ ọmọ ọmọ rẹ̀ fẹ́ lu ìjà ọfẹ ọfẹ ọfẹ ọfẹ kọba rẹ kó lè ba àníyí kó lè ba àṣìṣe wọn náà lọ wáyé rárá kò ní gbà wọn. الذين يصدون عن سبيل الله ọmọ rẹ fẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ kí owó tó yẹ kó fún ọ wá ná sí nǹkan mi ò àwọn òbí máa wà fún mi sáwọn fún الذين يصدون عن سبيل الله àwọn èèyàn tó ti pé wọ́n kọ́ ọdí àwọn èèyàn láti ṣe tọ́lọ́ wọ́n yẹ kó owó náà ìwọ́jà ojú ọ̀nà ọlọ́run wọ́n fẹ́ jó ìlú ọ̀gbọ̀n gbọ̀ngbọ̀n wọ́n máa ń di àwọn èèyàn mọ́. wà á wọ́n pèlè àákérọ́tì káàkiri ọwọ́ akẹ́kọ̀ọ́ pé ó sì pè é sí ọjọ́ àdínde ọlọ́run sọ fún apá ọ̀rọ̀ nínú sọ́ọ̀tì àrà bákan náà àyà fifty one àti fifty two ọlọ́run sọ fún àwọn èrò náà ọdún wa dáadáa asùkà àbò náà asùkà asùkà àbàlẹ̀ jáde náà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 wípé wá náà dá aṣáábù náà rí aṣáábà jannati àwọn àwọn ọmọ náà àwọn tó tún máa ń pè àwọn èèyàn tí ń bẹ ń bá àdìgbẹ́ náà ní ẹ báyìí sí pé wọn àwọn náà máa gbọ́ adé àfi ìlú rà ìnà ìdẹ́ni máa àwọn èrò náà máa sọ àwọn olóògbé àwọn mi àwọn olómi bàbá àti o inú tọ́lọ̀ ọba àdìgbò láti ṣe jẹ ẹ̀rọ fún yín kọlu iná lọ́wọ́ àbúrò ọmọ alálìkà bìrì àwọn ọmọ àjẹ́ náà máa sọ pé à ọlọ́ọ̀bà àdìgbò ọlọ́wọ́ ti ṣe ó ti sàwọn kẹ́lé wọ̀ fún àwọn káàkiri káàkiri sílẹ̀ ilẹ̀ wà nínú alẹ́ yìí náà tẹ́sà tó di iná òun láwọ̀ àwọn ọmọ aláìlá àwọn èèyàn tó ti pé wọ́n ti sọ ẹ̀sìn wọn délé wọn dé àtẹ́lẹ́ àwàdà ìní àti ntọ́jẹ́ mùsùlùmí inú wọn àti tí èsè mùsùlùmí inú wọn ẹ bá ti sọ ẹ̀sìn ọlọ́dúnrí àtàwàdà inú ìrònú náà wà wọn bá rọra tí wọn mọ ẹ̀káyà dúníyà ìsẹ̀mí ilé ayé tí ò ní pẹ́ lẹ́yìn ó ti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá wọn fàlíyà ó wọn ń sá ọlọ́ọ̀bà àlejò láì ní òní àgbà àfọwọ́n sínú náà ká pa wọn tì bẹ́ẹ̀ ká náà sọ báwọn náà ṣe jẹ́ kí wọ́n gbàgbé ọjọ́ kí wọ́n wà á pàdé wa ìwọ́n gbàgbé gbàgbé wà ní ayé ẹ̀sán gbígbàgbé iná ẹ̀rá wà ní sọ́dún wa ìjẹ́ pé ní àdínà sùn yẹn nínú àtìbá nínú nínú bàlágà kọjá pé gbólú tí ọlọ́run táwọn èèyàn lò fúnra wọn ọlọ́run bá àlejò ọlá náà wá lò fún wọn ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìkọ̀ọ̀kan ọmọ túmọ̀ sí ọlọ́ọ̀bá sọ pé wà máa rọmẹ́yìíta ìdí rọmẹ́yìíta wàlá kí ń dá la àrọ́mọ́ ìwọ ànábì ìwọ kọ́ lójú òkú ńgbà tó ju òkú ńgbà tó ju ńgbà tó tó da òkúta sí àwọn kìí sì wọ lójú ọlọ́run lójú ìtumọ̀ yẹn pé ti ni dídú ọ̀tọ̀ ni ńgbà tí ńgbà tánú sàsálà mi gbogbo wọn tó sì ńgbà tí yóò báyìí kò sí ẹni kankan àwọn àfikọ́ bẹ́ẹ̀ ojú káwọn èèyàn pọ̀ wájú rẹ̀ wá pé pẹ̀kan náà tó bá ti dà yóò ti kárí gbogbo ojú wọn lílọ́tọ́ lọ sójú kálukú náà jújù tọ̀lọ̀. wà á máa ramaita ibi ramaita wàlá akínná làhà rama. bẹ́ẹ̀ náà sì ni gbígbàgbé táwọn káfíìrì gbàgbé ọlọ́run ọba iṣẹ́ tí wọ́n gbàgbé nǹkan kan ṣùgbọ́n ẹ̀san gbígbàgbé tí wọ́n ṣe ń jọ nílé ayé ọlọ́run ọba wàá síbẹ̀ fún wọn lálẹ́ kìí àmọ́ wọ́n wà á wà nù nábì ìgbà tó lọ́n ti ẹgbàgbé wọn bẹ̀ tí ò wulẹ̀ wọ́ọ̀rì láti kó wọn jáde kó bẹ̀. wà á máa káànù bí àyà àti nàájẹ́ jẹ́ hadu àti nítorí àyà àwọ̀ ọlọ́ọba ọ̀rọ̀ àwọ̀ ọlọ́ọba tí wọ́n ń takò iná láàfin san wọn ní ẹ̀sán báyẹn. pẹ̀lú eléyìí láti parí agbẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá lórí máàlìkì yawmiddin òun náà ní pé ọlọ́run bá àlékè ọlá sọ pé òní máàlìkì yá omi dì òní alágbára a sì yóò wù lórí ọjọ́ ẹ̀san kìí wá ṣe inú súrátù fàtíà nìkan lọ́lọ́run ti sọ̀rọ̀ yọ́mù dì nìyí ó tún sọ ní àwọn àdìmí ìlànà ìmọ̀kànlá ṣùgbọ́n ìṣesí wo ní ń bẹ fún nípa mímọ sọ̀rọ̀ nípa ọdún àjíǹde yìí ọjọ́ tí gbogbo wọn fìdí síwájú ọlọ́run táwọn ọ̀gbẹ̀sán wá táwọn ọ̀gbẹ̀sán wá wájú ọlọ́run ọlọ́run wá ní oríṣiríṣi ọ̀nà láti fi sọ̀rọ̀ láti fi gbé ọ̀rọ̀ kalẹ̀ nínú Qur'an alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ iná ni iná ni ìta ti rí látara yóò ya máàlì kìí ọ̀rọ̀ ìdí òun náà ni pé kọ́nà ọba kọ́ sọ nìkan nínú owó tí ń jẹ́ láti pàkíyèsí wa lọ́sùn ìṣẹ̀lẹ̀ kan nínú àwọn àṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ dọ́là ìjọ ṣẹlẹ̀ dọ́là kì í ṣe díìlù nìkan yóò ṣẹlẹ̀ kì í ṣẹ̀sán ntí ó sì lè kọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kan nù rẹ̀ ọlọ́run wá fi sọ́dún kọ́ ọ̀sọ́dún máa nìgbéyàwó mi di ọlọ́ọ̀bá àdìgbé ọlá omi ọba tó ti pé ó ní agbára a sì yóò lórí ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ẹ̀san ọlọ́run tó wá jù láwọn ọmọ mi ìta àti àtiwájú nínú àwọn ìlú ṣáájú lọ mélòó la kà á lè rán wa létí twenty five orúkọ orúkọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọbẹ̀rù Quran fún yọmi dì nínú ẹ̀ ní yọmi kìyàmà yọmi tàdáwùnì alikọ́rìàtù alihàmọ́tù asáàtù àtọ́mọ́lùkúrọ́ asọ́fà tí wọ́n ká ti kàṣíwájú onídìíkásẹ̀ ìmọ̀ rẹ̀ kìí tiẹ̀ wá lórí ìmọ̀ràn fi ọjọ́ náà ti sí ìkan nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹ̀kejì tọ́lọ́ gbàgbé ọ̀rọ̀ àyẹ̀ ń parí ọ̀rọ̀ ìyáàmà ní bó ṣe bó ṣe bó ṣe ká bó ṣe kọ́ ọlọ́rọ̀ rárá sí láti gbé ọ̀rọ̀ kalẹ̀ táwọn ti ń gbọ́ kí wọ́n lè ba àgbá kí wọ́n lè nígbàgbọ́ sí kó lè wúlò fún wa. òun náà ní pé kọ́nà ọba àlejò ọlá kọ́dà kan gbọ́dọ̀ yọ̀wò ọjọ́ kọ̀wá tí ó kọ́ ti sílọ́mù ìṣẹ̀lẹ̀ gan lọ́wọ́ àmọ̀mọ̀ dàpọ̀. a ní ta bá sí agbọ́nrin inú mọ̀ táwọn ẹ̀ka pàpà gbogbo tọ́nà sọ pé yẹ́wò nínú Quran tó jẹ́ pé ọlọ́dà ìyáàmù ní sọ tó fi ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó fi tì sí ṣùgbọ́n aṣọ mélòó mẹ́ a ẹ̀dùgbà rẹ̀ ọ̀tọ̀ ló kọ̀ ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ mélòó lára fún abẹ́ tẹ́ẹ̀nì ẹ̀sìn ìdarí àti mú mẹ́wàá wá bẹ̀ ẹ̀ àsìríkà fi máa ń mẹ́wàá jẹ kọ́mọ̀bà àgbà gbogbo àsìkò wa nínú ẹ̀ náà ni ohun tó yàtọ̀ sí inú mẹ́wàá tá a sọ síwájú ẹ̀yìn tó wà ní sọ́dọ̀ bá para àyà two hundred and fifty four ọlọ́run tó sọ ọ́ bá yọ̀ kò dín ní o tó gbọ́dọ̀ ní ìgbé balẹ̀ oníyà àyùbá lẹ́bi nà ámàdó àǹfikù mímà ọ̀sàdínà kan mí kọ́bílẹ̀ ayé àti àyà ọmọ làbẹ́ ìhì wà lákúlẹ̀kùn wà láṣàbà wáyé káàbí ìwúná ó gbọ́ أيها الذين آمنوا gbogbo ẹ̀yin mọ́mìnì òdodo èyí tẹ́ ẹ nígbà tó ń pa ọlọ́ àǹfikú mi máa rọ̀ tàbínà nínú táwọn ọlọ́run sí ní jẹ́ ìwọ fún yín ẹ máa ná nínú ẹ̀ àyè ọlọ́run gbogbo dúkìá rẹ̀ ná nínú ẹ̀ ná nítorí lọ́lọ́ mi nǹkan bíbẹ̀ àyè àti àyẹ̀wò mọ́nì síwájú kí ọjọ́ ọwọ́ tó dé ọjọ́ wo nìyẹn ọjọ́ ẹ̀san náà ni ṣùgbọ́n kí lọ́lọ́run bá fi tì sí láàyè la bay'un fihi wala khullatun wala jaba'ah ọjọ́ tó ṣe yí pé kò ní sí títà rírà ìjọ náà ìwọ náà jẹ́ dúkà ní inú àgbègbè ní wala khullatun ọ̀rẹ́ àlùkò sí tí ó wúlò fún yẹn náà ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ dáadáa lẹ̀ ìwọ náà ọ̀rẹ́ mi máa ń bẹ títí ọ̀gẹ̀rẹ́sẹ̀ ti jẹ́ gbadé díẹ̀ ní tiẹ̀ kò sáyè nìkan ìgbà kódà kí ìjọba máa tó bẹ́ẹ̀ ní ọdún ìjọba jáde ní ọ̀nà olùjọba ọ̀tọ̀ ni yóò ní gbà tó àjọ ọ̀tọ̀ náà ẹ̀ wàlà wàlà àṣàbà bẹ́ẹ̀ náà ni ìfẹ́ ṣíṣe jẹ́ kí nọ́ọ̀sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀lù ti dúró bẹ́ àwọn àwọn gbogbo àwọn ṣerúṣerú ẹ̀ nílọ nọ́ọ̀sì bẹ́ẹ̀ kò síwú ẹ̀ àfihàn báyìí tó ti wá nínú والكافرون هم الظالمون níbi ọ̀nà àyọ̀ ọ̀nà pé àwọn kẹta wà lóbìnrin alábòsí wọn níta fẹ́ ló bẹ ní ọlọ́run dákọ̀ yẹ̀wò nínú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ọlọ́run fi ti sí lọ́dọ̀ bẹ́ẹ̀ náà nínú sọ́ọ́tù ṣọ́ra àyà eighty eight àti eighty nine ọlọ́run ìyàwó wàlá ayé àbúrò wọn àdéhùn wàlá àbànú ìlà wọn àtàwọn àbẹ̀wọ́n mi ní sẹ́yìn àkọ́jọ́ náà pọ̀ yọmọ bíbí náà ní ni láyé ọmọ ló wà lábàámu níbi àkókò nílé ayé tí ń jọ lójú tí ń wó lu ọkọ tó ní ránṣẹ́ kò ní wúlò alìkìyà bàbá ti dé kódà alìkìyà bò kò ní tí ìlẹ́jọ́ ti ń wúlò mọ̀mọ́ nígbà bàbá ti dé kò sí ìrẹ̀lẹ́ ló pè lọ́jọ́ wọn lábàámu ọmọ wọn a àwọn ọmọ tí mo ní kọ́ rẹpẹtẹ ẹ wọ́n wọ́n dàbí ìrìn ìṣúlẹ̀ wọn àti ìrìn ìlà àbẹ̀ni àtàlùmáà ìpàdébí sẹ́yìn ẹ tí ó lè wájú ọlọ́run ó ní àlẹ́ pé pé ọmọ tó dáa tó lálàáfíà tó nígbà tó lù ú náà ló gbé wá bọ́lọ̀ kọ́lọ̀ tó ṣe fún wa ó sì dáa pàdé ọlọ́run àti ìjọba wa ẹ̀yin ò jẹ́ níbi kéré tààrà tó kó tó sáré. ọ̀nà àgbàsọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́ fi máa sọ̀rọ̀ ayọ́mùdínì nínú kọ̀ọ̀án òun náà ní pé nínú àwọn kẹta ń pè ní àìmọ̀ àkìdá àwọn tá a máa fi kankan bọ̀rọ̀ nínú ìdè lábáwá wọn náà wọn tún jù sí i ọ̀yìn tá a máa tó wá kankan bọ̀rọ̀ ọkọ̀ lọ lọ́dọ̀ àwọn olúwa ìnà wà bẹ́ẹ̀ ànà wà bẹ́ẹ̀ dúrúlà ìsìnbíyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dúrúlà ìsìnbíyà ọlọ́run wá ah, ah, ní wọn á á ní ìyàwó mi bí tọ́ba wọn náà kó lè sọ́dún màlákàyọ̀ mi yìí kó lè lóore ọ̀kan bá wọn ṣùgbọ́n pàtó ọ̀tún bá wọn ọkọ̀ wá nípa ìsìn ìsìn lè bá yìí ní gan ìtì wọn tọ́ka lórí pé kápá mú nǹkan lọ́tọ̀ nípa pé nǹkan yọ ọ̀nà lọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní ṣáájú ọ̀tọ̀ ní ṣẹ́dùbà ó mú nǹkan lọ ṣùgbọ́n ṣáájú ó mú sá ní gbogbo wa káàtọ̀ tọ̀rọ̀ wọ́n máa sọ àyà àbẹ̀káyẹ̀ náà lè fẹ́ tí o sì gbà kankan tí ọ̀rẹ́ tí o sẹ́ni kankan tí o ti kọ tí o ti kọ tó kankan tọba jọ ń da ìyá ma tó bẹ́ẹ̀ náà sì ni ìgbà mi ọlọ́run bí búra lé lórí táwọn mi ti lọ síwájú ó sì lè dẹ́gbẹ́ mú ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ jọ́nà lọ́nà fi ń búra pé ayọ̀kọ̀ ọ̀rẹ́ àtọ̀mọ̀lẹ̀kọ̀ ọ̀rẹ́ à wà má àjọ ọ̀kàmọ̀lẹ̀kọ̀ ọ̀rẹ́ à là ọkùnrin mi bí ọ̀rẹ́ mi lè àtà ànájúmọ̀ àrìndọ́ ọmọ. ọlọ́run bá yẹn jọlá ó lè búra gbà mí pẹ̀lú ọ̀gbìn kìyàmọ̀ ó sì lè jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́nà lọ́wọ́ fi búra níjọ́ pé ìṣẹ̀lẹ̀ tó lọ́nà kìyàmọ̀ ni ó fi nǹkan bá mọ́ ọ̀rọ̀ yẹn náà ni. nígbà bí i sí ń bẹ tó ikú ọlọ́run bá yẹn jọlá ẹ̀ láàmù tá ń pè ní láàmù nínú ẹ̀ òun náà ní tọ́wá ní sọ́lọ́tù tọ́ra àyà fifteen sí sixteen ọlọ́run bá sọ pé wà nínú sáádà àti àtún àgbàdo fi ha nítorí sáàkó ìlú náà ṣe ń pè máa ń gbàsá ọ̀là ayẹ́sọ dáńdáńdá àní àmàlá yóò nínú ìyá wa tàbí àwọn fàtàlídà ọlọ́run sọ pé wà nínú sáádà àti àtún dáńdáńdá ìjọ ìjọ ìjọ àti pé àsìkò kan tí ń bọ̀ akáàdù ìhà ó ti súnmọ́ láti pé kí n jọ bí ẹ̀ta ìdíjà gbogbo náà ṣe ń bí màá bẹ̀ sáà ó lè bá àdéhùn gbogbo ẹ̀ nípa ọ̀pọ̀ ni wọ́n sọ lẹ́sàn-án tó bá sí bàlá ayéṣu dáadáa àyà wọ́n ti di ọkọ̀ bí wọ́n pa ìgbàgbọ́ sí máa ń lá ìdùnnú bí ha ẹjọ́ onígbàgbọ́ sí wọ́n dùn bí ọlọ́wọ́ kí ọ̀rọ̀ rò wọ́n tàbá wá ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìfẹ́ ẹnu ara ẹ̀ lọ́tẹ̀ lọ́tẹ̀ pàtàkùtọ̀ pàtàkìdá pípa wọn máa débà ọ wọ àníbi sọ̀rọ̀ báyìí. ẹ ìta abẹ́nu bẹ́ẹ̀ fi ọlọ́run yìí ń tẹ̀ wá ó tu sí ní lóbulátìsì méjà ó fi ń kan pa ó fi ń kan pa lórí pé ọjọ́ yìí ọjọ́ ọjọ́ tí ó ṣẹlẹ̀ ni. nínú ojú kọ́mọ̀nà mi léyà máa fi léyà máa fi kan pámọ̀ kan oná ẹni pípa ara rẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ó pààrà ọ̀rọ̀ ọjọ́ kùnìkìyàmọ̀ nínú Kùránì nínú àwọn súrà kéékèèké bíi mọ́kànlá lọ́jọ́ kọ́lọ́ ọ̀rọ̀ òtí dáàbò rẹ̀ àwọn yòókù ọlọ́run dáàbò rẹ̀ bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ lórí ìpínlẹ̀ wà láàrú aláwọ̀ sọ̀rọ̀ lámìyẹ ní wọlá bí ó lágbó lámìyẹ kó lá òkú àná kò sí ọ̀rọ̀ kankan pa yọ̀wọ̀ ìdí àmọ̀ rẹ̀ kúlíyà ayọ̀ ìka àbúrú náà kò sí ọ̀rọ̀ kankan pa yọ̀wọ̀ ìdí àmọ̀ rẹ̀ wọ́n bá olóbi náà àti náà làlùbáwọ́ omi kata náà fi dídí àdéhùwà tí di fi dídí àdéhùwà sọ̀rọ̀ láàyò sọ̀rọ̀ ìnira àdéhùn ọ̀kọ̀ọ̀kọ̀ kókó tó wà àdéhùn nígbà tó bá ti mú báyìí kò ní gbẹ̀gbẹ̀ wọn láéláé wọn àti wọn àdéhùn so ó tún wọn ti ọlọ́run sọ ìsìnkà nínú ìṣẹ̀lẹ̀ yọ̀ọ́ ìyá wọn so ipa ara rẹ̀ ló kọ̀ rán àti ní gbogbo àwọn súrà ọlọ́run ti sọ yìí oní àlọ́ tó òun náà ní tọ́lọ́ba sọ̀rọ̀ bá yọ̀ wọlé kí á tó gbà mí yóò sì ẹ̀yìn fún àwọn múmi òdodo tí ẹ bá nígbà lọ sí yóò sì rú àwọn dáàbì tí wọn nígbà lọ sí inú ọ̀nà tó náà fi gbé ọ̀rọ̀ láyé ní ntọ́ba dá ilé yẹn ń yẹn lórí tí ọ̀ba dá. Kalau wọ àyà ayat kamu, kalau kàmù ọlọ́pàá àdìgbò aláṣọ pé alìkìlá mi dáríkà lìkìtà àbúlá ọ̀gá mi lódà mi ló tẹ̀lé ọlọ́pàá yìí lábáwá lè méjì ó nínú ẹ̀mí alìkù wá nínú ẹ̀ láàbù wá nínú ẹ̀mí mú wá ibẹ̀ náà ní kúrá nínú ẹ̀mí kúrá jọ dáríkà lìkìtà àbù kúrá àdùtẹ̀ owó kò sí eréje bẹ́ẹ̀ nípa pé ọjọ́ ìdá nínú tẹ̀lé ọjọ́ ọ̀nà àwọn àwọn tí wọ́n lábẹ́rù ọlọ́run alẹ́ nínú yóò fi inú dàbílẹ̀ lẹ́yìn ọlọ́run ìwọ́n yẹ alẹ́ nínú yóò fi inú dàbílẹ̀ lẹ́yìn àwọn tí wọ́n ní màsí tí wọ́n ò tí ì fojú rí tí kò rántí sọ fún wa àbíkájú sàṣàlà sọ fún wa wáyé pé wọ́n náà sọ láàdá tí a sì gbé ìrúdúró wábí nípa ọ̀dà nínú àwùjọ ìrúdúró nínú tá a sì jẹ́ ìrúdúró wọn wọ́n sì ń na sójú ọ̀nà tọ́lọ̀ wàlẹ̀ nígbà yóò mi ń na jùlọ nzúlá ilé káwọn máa nzúlá mi ń kọ́ mi. àwọn ọmọ mi yóò dúdú náà làwọn tó ti gbé wọn ní gbàgbọ́ sí tá a sọ̀kalẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà ni wọ́n ní gbàgbọ́ sí tá a sọ̀kalẹ̀ sí fún àwọn tó sáájú rẹ wábìlẹ̀ ààrẹ ọ̀dọ́ wọ́n nígbà àmọ̀dájú nígbà ìsẹ̀mí tí ó dùn kàn ti di adé òun náà ní ìsẹ̀mí yóò kù dé ọjọ́ ẹ̀sẹ̀ ọlọ́wọ́ àyè ọ̀sọ̀ pé wùlá ìgbà aláàbùdá ẹ̀rọ̀ pé wọ́n wùlá ìgbà olóko fúnlẹ̀ lọ́wọ́ ọlọ́ní àwọn ènìyàn yẹn ní wà lórí ojú ọ̀nà gbogbo wọ́n wà lórí ìtẹ̀lé tọ́lọ́ látọ̀dọ̀ náà bá àlejò ọlá wọ́n wùlá ìgbà olóko fúnlẹ̀ lọ́wọ́ àwọn yẹn tẹ̀lé wọ́n jèrè wájú ọlọ́ọ̀ jíjẹ́rẹ̀ náà ni pé ẹ̀bá ń sáré lórí nǹkan kéèyàn ó sì mú nǹkan ó jèrè rẹ̀. àwọn àwọn òbílẹ̀ tó gbogbo wàhálà àti ẹ̀sìn ilé ayé lórí aláàbọ̀dé ẹ̀sìn àwọn ọlọ́run káwá fi àjẹ́ náà jí ìdí wọn fọlọ́n kó ṣe wá nínú òfin tó àwọn tó jèrè lọ́dọ̀ ọlọ́run láyé àti ní àìyá wọn. ẹ̀ nípa bíbú àwọn káàkiri lórí ọ̀rọ̀ yọ́ọ̀mù ìyáàmà ọlọ́run sọ pa rẹ̀ tó súrọ́ ìlànà àyà ọlọ́ba sọ pé pẹ̀lú fọ́sílọ̀ lẹ́ni ẹ̀ka حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم على ساعة ما يزنون وما الحياة الدنيا إلا لهو ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون الله بارك لنا أنصر عن آياته قد خسر الذين كذبوا بلقاء الله وما تسروا أو يروني أو تيأتي بقدر الله ميرا kẹ́kọ̀ọ́ kò sáájú ìdílé ọmọdé ọlọ́ni àti ṣòkò ògùn náà ní kéèyàn ó ṣe wàhálà kọ́ wá dé péré níyàn fẹ́ jẹ kọ́ máa lọ sùn. àdúgbò wá dé gbogbo gbogbo kọ́ máa yọ ọ̀nà bẹ́ẹ̀ ó sòrò lọ gbogbo wàhálà tí wọ́n ṣe ìdíra kìtà wọn lé ayé òbí asán gbogbo dáadáa tí wọ́n mú sí lé ayé òbí asán ọ̀dẹ̀ kan síra lulẹ̀ ní ilé ẹ̀ka ìdàgbò gbogbo ilẹ̀ fún àwọn ayé ńlá wọ́n máa ti sòro àwọn èèyàn tó ti pé wọ́n fi ìpàdé ọlọ́run pè rán àtà ìdáadáa àtùkù sáà tíjọ́ àkúnyà ìyá ọ̀túnwá débá àtìkúta àbùkálẹ̀ tó tó wá bá wọn bá tàtà lójijì kó o yí padà ọ̀rọ̀ ya àsàlátà náà wọ́n ní ìrẹ̀ ọlọ́run àbámọ̀ àwọn ilé àdá àwọn ọ̀pọ̀ nínú fi ha lórí àṣẹ ètò táwọn ti ṣe ní ayé nípa ọjọ́ àjíǹde yìí wàá wọ́n bí ayé ní ìlú náà àwọn ọ̀hún aláàbò ìlú àwọn ẹ̀ṣẹ̀ wọn ọlọ́ọ̀bọ yóò sọ di ẹ̀wù ńláńlá ńlá tí wọ́n wà gbélé tí wọ́n gbé lẹ́yìn tí ó di ọrọ̀ àwọn ọ̀run mọ́ aláṣáà yẹ̀sẹ̀ wúwo ọlọ́ọ̀bá ni ọmọ òbí jẹ́ bí ìgbà nínú ìṣẹ̀lẹ̀ náà wọ́n sàrà yìí bá ti dé èyí ó sì dàgbé gbogbo nǹkan tó ti ṣe fún yẹn lọ́wọ́ àgbẹ̀ gbàgbọ́ta yóò fi èsì kan nínú wọn. wà á lẹ́ káyà àti dúdúyà ìlà àdìgbò wàlá. kódà bá sàrà yìí bọ̀ bá ti dè nígbà tí ẹ̀ bá dá gbàdàgbàdàgbà náà gbogbo tó kù lè ṣe tẹ́lẹ̀ kò lè ṣe mọ́ tí ò ti dùkàn tí ò ti gbà lọ. tí ò ti ti rí ayé náà nìyẹn aṣọ sẹ́yìn òtí sẹ́yìn òtí wá òtí akọ́kọ́ yìí lọ́gbà ọlọ́dúnwà mẹ́ta yà á tún lè ya ìlà àdáyébò wọlá ìgbésí ilé ayé tí òde fẹ́ tọ́tẹ̀ lé lọ́tẹ̀ lé yìí láàyè mu nígbà tọ́mọdé ń ṣeré ní wọlá mu nígbà tí yẹn ń ṣeré àgbàlagbà rí wọlá àrùn àkẹrọ dájúdájú ilé ìkànnì káyémù lólórí jù nílẹ̀ nínú ẹ̀yà sọ̀rọ̀ fáwọn tó ń gbé abẹ́bọ̀ ọlọ́run pé gbogbo ẹwà sí làákà ìní ni àwọn káàkiri ọlọ́run kú yẹn títí ẹwà sí làákà ìní ìsẹ̀mí jẹ́ lọ bá ọmọkọ̀wé ilé ìlọ ìyẹn jẹ́ agbọ̀nẹ ẹlẹ́ẹ̀kẹ́ lápè ẹlẹ́ẹ̀kẹ́rin lápè ẹlẹ́ẹ̀kárùn nínú ọ̀nà tí ọlọ́run bá lè jọlá tí máa gbà bí ọ̀rọ̀ kalẹ̀ nípa ọjọ́ ọjọ́ ẹ̀sán yìí nínú Kùránì olú ẹ̀ ní ọlọ́run gbé kalẹ̀ ń gbé kalẹ̀ yìí pé ntọ́mọ̀ súnmọ́ ni àwọn oṣù náà mú òkú jẹ ọlọ́sìn sọ wá pé nínú ẹ̀yà ọmọ ẹni ń gba ọbí ká káàkiri sábẹ̀ tí ń ní màá gba òkú ọjọ́ ọlọ́dọ̀ ọlọ́ bí ẹgbẹ́ wọn bí sẹ́gbẹ́ wọn dọ́ bí ẹgbẹ́ wọn lẹ́yìn máa kà ní ẹ̀yìn ọ̀dọ̀ máa kà lọ́n ti ti ní bí ọjọ́ kan lórí ọdọ̀ ọlọ́run ọlọ́run bá ti kán ọlọ́run kọ́ sàánú wa àìkánjú tó gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọ̀yà ìkọ̀rọ̀ ọ̀yà ìkọ̀rọ̀ Eh, ọlọ́ọ̀bá sọ ọlọ́ọ̀bá nìkan lá ní wọ́n sọ̀rọ̀ lórí àjẹ́ àmọ̀ bí n tó ti súnmọ́ kẹ́wò lè bá wà bá wa bí ọ̀rọ̀ ọkùn náà táyà tó tó bá ti dé ó dé náà gbogbo tẹ̀lé ó ti lọ ó ti lọ àti ọ̀bà wọn sí káyọ̀ dé ìṣẹ̀lẹ̀ o ọlọ́run sì ń kí wa lọ pé tí ó dé lójijì ni tí ó dé lójijì ni ni tí ó dé lójijì tí ó sì lọ́wọ́ rẹ̀ dípò ìlọ́pọ̀lọ́ ọlọ́ọ̀bá lórí rẹ̀ nínú ẹ̀ náà ní ayẹ náà kọ́ bẹ̀ ọlọ́ni tábà ní ìpínlẹ̀ náà sì ní sáàbù wọ́n mú kí ẹ máa wọ́n láti mọ̀rí wọ́n ọlọ́ni ìṣirò àwọn èèyàn ti súnmọ́ wọn pẹ́ẹ́pẹ́ẹ́ báyìí ìṣirò sẹ́ hásìkò àwọn sọ̀rọ̀ kọ́bìlà àtò hásìkò ilé ẹ̀ka gbọ́dọ̀ wọn ṣe ṣe òkúra rẹ̀ síwájú gbọ́dọ̀ wọn kó ṣe ṣe rẹ̀ ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ní ìṣirò sẹ́ wa nítorí súnmọ́ ni ṣùgbọ́n àwọn káàkiri wọn fi ń lọ bọ́ láti ọ̀rẹ́ lóò ọwọ́ àgbà akọ́kọ́ra tó ń ké ẹ̀rí tiẹ̀ rò wọ́n sẹ́ni kò bí lọ́rọ́ wọ́n ń ṣèbàjẹ́ lọ. nínú sọ́ọ́tù àgbẹ̀yà ìbákan náà àyà rẹ̀ ti sẹ́wọ̀n ọlọ́ni wa ọbalẹ̀ wà àgbẹ̀lẹ̀ àpò fàyídà àyàsọ̀ àtìsọ́kùn náà kó sọ́ọ́rù lẹ́bi يا ويلنا بل كنا في غفلة من هذا بل كنا ظالمين الله ni àdìwọ́ àdùlẹ̀ àpò àdéhùn dúdú tá a sì kọ́mọ ẹ̀ léèkì fàdìdì ń lọ ìṣirò ṣẹ́ ń lọ wọ́n tó tara àṣìwò yẹn ti súnmọ́ kẹ́kíkẹ́kù báyìí dà á yẹ sà á fi sọ̀rọ̀ nínú àwọn sọ àwọn olùtẹ̀lé iná bàbá wúwú tíjọ́ náà bá dé ojú àwọn káàkiri ọkùnrin náà lẹ̀ ní pẹpẹ dáa tí wọ́n máa ló yẹ mọ̀ wọlé irú ẹ̀gbẹ́ fún òní ní pàdé nígbà tí ara bá rọ̀yàn ìyẹn máa kó fún àtúntò yìí tí ó ti tó lè bá náà mọ́tà wọn bá wọn tí wàhálà bá ṣẹlẹ̀ olùwà ọ̀là nílẹ̀ báyìí ó ní wọn àbájú ní wọn àìsàn lọ́ra nígbà tí o sì wà láyé olùwà onímọ̀ kó wò sùn olùwà ọ̀nà ọ̀gá kíní yọ̀ da kíní yọ̀ da wàhálà yọ̀ da wàhálà yọ̀ wọ́n kọ̀ bẹ́ẹ̀ ní ọmọ sí lọ twenty four hours lè bá bẹ̀ forty eight hours lè bá bẹ̀ kọjá pé orí òògùn yóò ti máa yóò ti máa lò lórí òògùn àgbàlá ẹ̀ ọlọ́run ọ̀gá yóò sí wa ọlọ́run tí mo sí ìbàdàn fàyìnà yasa ìsọ̀tún ìbàdọ́sọ̀ ọ̀hún lẹ́ni ìrìnàjò àwọn káàkiri wọ́n kàrà ju wọn rẹ̀ báyìí ní òfin lè wá ní má. yá àwọn ìlànà onílé ọlọ́run gbogbo àwọn pálíkù náà ní bákúlà ti ń bẹ̀rẹ̀ ha dára. a àwọn tí wọ́n ń wọ́ra káyé àwọn òjì ẹ̀rí délé yóò tẹ̀lé pálíkù náà ọ̀rọ̀ ní àwọn jẹ́ tó jẹ́ alákòóso gbàtà wọn wà ní nínú ọ̀nà nínú ọ̀nà táwọn yẹn tọ́lọ̀ba àlejòlá tó náà sọ̀rọ̀ nípa yọ̀kùn dé ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà tọ́lọ̀ba àlejòlá tí wọ́n fi sọ̀rọ̀ yọ̀kùn dé òun náà ni kọ́mọ sọ fún ayé pé kiri yóò dé lójijì o tí túmọ̀ sí pé láàrín nínú ìdọ̀rọ̀ àkùnrin fáwọn ntọ́ba ti kọ́ sẹ́yìn àní ní bá àní tọ́ba ṣe dáadáa ló ṣe tọ́ǹgbà rẹ̀ tọ́ǹgbà tó ń tó ń tó ń tó ń tó ń kírun kọ́ wa tó lọ fẹ́ sekun kò sí mọ́. pé àgbà tí mà kí n máa ṣe nábìlà mi dé báyìí kí n máa ṣe ẹ̀sàkà mi dé báyìí kí n máa kò sí mọ́. ẹ bá tiẹ̀ wá dé pé òun gbọ́ rẹ́lẹ̀ aburú mi ti rẹ́lẹ̀ jẹ́ lọ túnṣe bó tiẹ̀ ṣe díẹ̀ ọ̀sá yìí mọ́. ẹ ọlọ́sọ̀rọ̀ wa nínú sọ́lá tó náà àyà sàmùsẹ́wọ̀n ọlọ́ọ̀bà àdìgbò ọlọ́sọ̀kọ́ wọlé láàyè láìbò sánà wà á ti wà láàbù ọmọ àmú sàáàtì ilà kàlámà fil basar aw huwa aqrab inna Allaha ala kulli shay'in qadir ọlọ́ọ̀bà wọlé láàyè láìbò sánà wà á ti wà láàbù gbogbo tọ́pá máa ń sánà kẹyìn òní mà sí àti nílẹ̀ ẹ̀lẹ́ ọlọ́ọ̀bà ní mà sí ọmọ àmú sàáàtì àjíǹde tá a sọ yìí aláǹfààní rẹ̀ kò jẹ́ kíní kan ilẹ̀ àtàlámọ́ ìbáṣọ nígbà tí kì í ṣe lásán ni bẹ́ẹ̀ ló ti lọ. yẹn kíláàsì péréte iná ló kú kọ́mí sẹ́lẹ̀ àwọn owó àkàrà àkójẹ ẹ̀sùn wọn gbé yọ sẹ́jú lọ iná ńlá àdá olùléṣẹ́ ìmùkọ́lì ọlọ́ ní kàkà lórí gbogbo kan tó ṣe pé ìyàdíbe oná ẹ̀kẹ́ kan nínú tọ́lọ́ ní kàkà lórí ẹ̀ iṣẹ́ ọlọ́run pọ̀ ṣùgbọ́n àjíǹde tí ó jẹ́ ìdádìde ọkàn jẹ́ kan bẹ́ẹ̀. ọlọ́run tó sọ ní sọ́ọ́ làárà one eighty seven ọlọ́run yẹ sáájú nàgà ní sáájì ayé àdàmúsá kúlẹ̀ innama ilmuha inda rabbi la yujalliha li waqtiha illa hu tàbùlátìbí sàmáwá àti wàhálà ọ̀gbìn. لا تأتيكم إلا بغتة يسألونك كأنك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون الله أكبر الله يسألونك عن الساعة يا النبي وبين دوره nípa ọjọ́ àdúgbò àsìkò àsìkò tọ́lọ́ ń dákẹ́ ìgbà wo ni ó ìgbà ọgbà ní oko ìsáàmù ní ìdìbàdù ọmọ náà lò fún ọkọ̀ ojú omi nígbà tó bá dé nígbà tó bá dé etí bèbè ẹ̀ nígbà bá ti pọ̀ lójú omi nígbà bá dé etí bèbè wọ́n ti wá wọ ọkọ̀ fún èso mẹ́rin tó bá dé ọkọ̀ láàyè tó ayé àlọ́ mi sáà ìgbà wo ìgbà wo ní ọ̀gbìn àdìgí àmú etí bèbè rẹ̀ tí ò ní lọ mọ́ wọn máa bẹ̀rẹ̀ lọ́wọ́ wa níbi sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sẹ̀ kuli innama ilmuha inda rabbi sọ fún ìgbà tí ó gbé ọ̀dọ̀ ọlọ́run nípa lọ́wọ́ láàyè bẹ́ẹ̀ ní ha àríwá kókè àríwá ọ̀sẹ̀ ìjọ tí ó fi hàn síta àfọlọ́run nìkan tàbí láti fi ìsàmà wá ìwọlà ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ogun sánmà ogun lórílẹ̀ láàdá tìlí fún ìlà dáadáa àìsíṣẹ́ ìlú ti báyìí ẹ̀ ní òṣìṣẹ́ ẹ̀ ní mọ̀mẹ́ lọ. àníwòsàn ọlọ́ àjọṣẹ́ náà àdìsẹ̀ aburú ti bá ń fún ọmọ lọ́yẹ̀ alábìámọ́ tí bá fún ọmọ rẹ̀ lọ́yà yóò sì gbé ìgbé rẹ̀ sọ̀rọ̀ sálọ. ìyàwó ọmọdé náà ló kó ló mọ rẹ̀ láàbí àmà àlọ́ rẹ̀. nígbà tí làákéjì bá lọ fi ìyẹn sí wa lóòrùn lè kú ni wọ́n fi dúdú kó lórí ìlera wa. ọlọ́run ìyàwó ọmọdé náà ló kó ló mọ rẹ̀ láàbí àmà àlọ́ rẹ̀. ìlọ́dọ̀ ìkẹ́ ẹjí fún ọmọ lọ́yà làákàyè ó fi lọ pé kò tí ẹ̀mí rántí ọmọ rẹ̀ mọ́. تأتيكم إلا بغتة ọjọ́nà òní yóò wá bá ní àti lójijì yasalunaka ka'annaka hafiyyun anha wọ́n máa sọ fún Ànábì sallallahu alaihi wasallam wàá lọ ní wọ́n máa sọ fún ọ̀gá ah, níbọ̀dọ̀ ọ̀dọ̀ ni wọ́n ó yẹ kí wòlíì máa sí i lè nà máa ń rìn wá ìdàlá tọ́lọ́ bí sọ́nà náà ni ìmọ̀ ọ̀pọ̀ àti tọ́lọ́ bá sọ fún wa bí bọ́ọ̀lù ọ̀bẹ babaláwo tó torí pé ọ̀bẹ ọ̀bẹ ọ̀bẹ dá ọ̀bẹ ti má lè jù sí ọ ọ̀bẹ kókó sọ̀rọ̀ ọ̀bẹ ọ̀bú rẹ ọ̀bẹ ọ̀bú lọ́wọ́ rẹ la tó ń bala ọ̀bẹ má la wọ̀ ìlara rẹ ìdí lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ta ẹ̀ẹ́dẹ́ta kò sí ìgbà kan pé kò sí ìsèkára àti lọ́sọ̀ lẹ́sìn lọ ìsèkára ni kò sí àkọ́bìnrin àbílàbí ọ̀tọ̀rọ̀ orí ìtọ́lẹ́sà tí ó dáa tí ó dáa ọláyé àti lọ́run ọ̀tọ̀rọ̀ ìwádìí ẹni tó bá sára mọ́ ẹni tó tó wúlò máa ẹnìkan yọ̀ bọ̀ wò sí ọ̀ àbúrò ẹ̀ náà kan ẹ̀jẹ̀ ìní ó bá yẹn máa bá ti wọ́ ọ̀gbọ̀ gbogbo kámi ìgbà yẹn máa kà fún oríṣiríṣi wọn náà wà lóka àbá ń gbowó ẹni ó lè má bàa lọ́ọ́ ṣe ṣe rẹ̀ wọ́n ti kú kúrọ́ náà tí ó jẹ wọn náà yọ sọ lóúnjẹ ọlọ́run kọ́ sáà ló wà ọlọ́run bá fẹ́ gbé kúlé nínú àárín ìlú wa ìdàgbà sọ fún wa yí pé ìmọ̀ nípa tọ́pamọ́ yẹn àti ìlú àti ìdè tó ń gbà tó ń lọ ẹgbẹ́ kan bẹ́ẹ̀ ọ̀dọ́ ọlọ́run kan lọ́wọ́ àwọn àlejò lọ́sọ̀ọ́sọ́ làwọn sọ báwọn lọ́dún ọ̀nùbá lọ́dún ọ̀nùbá tí ó ṣẹlẹ̀ ìmáàmù Abdulrahman Sàlì ó ṣe sí òṣè sí o ó ní kọ̀ọ̀kọ̀ kọjá one thousand five hundred years ní ìdíjà ẹ̀kú ní ọ̀kọ̀ọ̀kọ̀ kọjá rẹ̀ ìmọ̀ sí àwọn àwọn àbúdá padà sílẹ̀ ìṣirò tó rí òsì àmẹ́ta sálámù ọ̀sán tàbí pé o o o ọlọ́dún lè dúró oṣù lọ́dún bẹ̀ bá ti wọ ọlọ́run gbáwọn àmì náà fẹ́ tí ó ṣẹlẹ̀ síwájú ẹ̀ àwọn kan ọmọ pàtìkọ̀tìkọ̀tì ọmọ lọ́ra àwọn kan ọmọ tẹ̀lé àwọn ní kíákíákíá ìjìlá àwọn àmì yẹn gbàtọ́ náà bá gbàtọ́ náà bá yé gbàtọ́ náà bá yé tọ́lọ́ bá kàtà bá tó dé bẹ̀ tọ́lọ́ ní wà kọ́ níjà ẹ̀ṣọ́ àtúnhà àmì ìjọ mi àti àwọn yìí náà ó náà ó ti ó ti bá yé ó ti bá yé náà bí ẹ̀ náà lọ́sẹ̀ tọ́lọ́ ń kọ́ sàmù wa o. ọlọ́ni wa yẹsẹ̀ yẹsẹ̀ àlùkò mẹ́ta kà á mẹ́ta á fi ìjọ ní àní ha wọ́n máa gbé ọ kúlé iná máa rí wá ìdàlá tọpọ ilé ìgbà rẹ ọ̀dọ̀ ọlọmọ wa láti ní àtàwọn náà sí láyà lọ́wọ́. gbé ìtọ́pọ̀ jùlọ àwọn èèyàn àwọn ohun onímọ̀ ń ba rẹ̀ náà ni ẹ̀hún onímọ̀ ní òde wọn nígbàgbọ́ sí i. ọlọ́run tó ń sọ máa gbé ọjọ́ yìí òjijì náà ni ọmọ bá wa nínú sùrọ̀tì àbíyá àyà thirty eight àti títí dé ọlọ́run ní. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين فما بيولي ìgbé àdéhùn tọ́lọ́ ṣe fún wa yìí nígbà wo ni wọ́n ṣẹlẹ̀ náà tọ́ba jẹ́ pé olódodo ní làwọn aláhùn lẹ́yìn iná kábàrú iná láyà òkú náà àwùjọ èyí mọ́ náà wàlá àjò owó èyí wàlá àwọn ènìyàn sọ̀rọ̀ ọlọ́dẹ àwọn ká tí wọ́n bá lọ mọ̀ nígbà tó ṣe pé wọ́n máa fi ojú wọn gbóná tí wọ́n máa yí wọn ná bẹ́ẹ̀ náà ni wọ́n máa fi ẹ̀yìn wọn yẹ́ ná bẹ́ẹ̀ náà sì kò ní sí aláàmì sí kankan fún wọn balita ti ọ̀dọ́dọ́ta ọlọ́run ní àìdíyàmọ̀ yìí ọkọ̀ wa bá ní lójijì fàtẹ́kùrá tù wọn yọ bá wọn lójijì wọn wà bá lọ́ọ́lọ́ kò nílé sọ̀rọ̀ tọ́mọ́ wọn là á fàlà ayẹsẹ̀ tí ìrú náà gbàrà wọ́n là á kú ńdọ́rùn-ún bẹ́ẹ̀ kó o ní kápá lọ sọ pé wọ́n ní gbogbo ọdún àti ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ kò ní lágbára rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò ní sí ìlọ́ni lára kan wọ́n mọ tàmá ọlọ́run ọlọ́run lára kó tó fi gbàgbé ẹ̀kú sí ọlọ́run bá tó pé rárá o ọlọ́run bọ̀ ọ̀gbọ́n tó lára náà ṣùgbọ́n bá tí a gbọ́ ìkọlọ́n bí ọlọ́run bí ó wù lọ ìgbẹ̀yẹ láti ó sì اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يضل من واليت ولا يعلم تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سقائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة